أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم اجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم المنافقون والمنافقات بعدهم من بعد. يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين na-afiqighi na nwande kpụkparọna-arọdahaama ọdịia iyiibụ ana wụụlụaụ من قبلهم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخذتم كالذي خادوا oleika adtoi ha ha anwe nri toyawala arirọ lamya dighịm nabwladna kọblim kaụmụrụ ịwa رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ولكن كانوا أنفسهم يظلمون متى نرى الحكم في الآفاق قرآنا والدين يامر قصارا وبلدانا والدين يامر قصارا وبلدانا متى نرى أمة القرآن واحدة تغدو بنعمة هذا دين إخوانا تغدو بنعمة هذا الخير في المصحف الهادي ومنهجي وفيه دخول لدنيانا وأخرانا وفيه دخول لدنيانا كل لقوانين إن أققت دائبة والذكر يبقى مع kọ فرقانا والذكر يبقى مع الأيام فرقانا ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run kọ jẹ́ kí èròǹgbà tí àlùfáà sọgbà lórí àlùwùmà ọlọ́run jẹ́ ọjọ́ ó ń ìgbà tí ayé tí wọ́n tó lè wà nísinmi táyé ó sì máa tẹ̀mí ìgbádùn òun náà ni gbogbo ìgbà tó jẹ́ pé náírà lè hukuma fil afaqi Qur'ana táyé bá gbé ìdájọ́ ọ̀ràn wọn ní gbogbo ayé gbogbo agbègbè. tí wọ́n gbé kárí sálùkùránù wí tọ́jẹ́ pé tí wọ́n fi ń ṣèdájọ́ òun làlùkùránù nígbà wọn láyé ló tó kọ lẹ́tà sí sinmi ṣùgbọ́n wo gbàtà yọ̀ bá ka ìdájọ́ àlùkùránù kún tí wọ́n ń dájọ́ ọwọ́ ara wọn ìdájọ́ àgbélẹ̀rọ tí wọ́n fòfin ọlọ́run lẹ̀ kò lè sí sinmi. ẹ máa rí ìdájọ́ ẹni ó gbé ìmọye trillion. wọ́n lè pé bábá dé sí tọ́ba ti rí bíi fifty something thousand san ìdájọ́ ìdájọ́ ti gbé kìí sólè mọ́ ẹ ń bá wá jẹ́yìn ọ̀daràn wọ́n lè jù táyà sí lọ́rùn kí wọ́n sún. ńgbà àwọn olùfin ọlọ́run nínú èyí tí kì í jí wọ́n rí ń bẹ̀ òun lọ́jẹ́ tàjọ́ lọ bẹ́ẹ̀ ó ti mú inú sójú ó ti kíbọ̀ wọn ní ẹnu èèyàn mélòó ni àwọn àpín ẹyin kan sàpọ̀ yẹ kó kú sẹ́wọ̀n ẹni ọgbẹ́yìn lórí kò sí tí wọ́n pè ń bẹ̀ ṣùgbọ́n ẹni tí ò lè pẹ́ lẹ́wọ̀n ilé wọn àpẹ́ torí àìmọye mílíọ̀nù ọ̀pọ̀ sọ́wọ́ adájọ́ ń bẹ̀. yọkàn rọra fi ìjìyà díẹ̀ yóò fi di ẹjọ́ ẹ̀ ní lẹwọn ọ̀jáde lẹ́wọ̀n ọ̀dùnmá ìjìyà díẹ̀ yóò ní nínú à. kí ni ìtumọ̀ fifty something thousand nínú ẹ̀ tó gbé tírílíọ̀nù kò ní ìtumọ̀ òun náà yóò sinmi. táyé bá fẹ́ sinmi wọ́n padà síbi ìdájọ́ alukur'an masa nara alukuma filẹ̀ afaaki kur'ana masa nara alukuma filẹ̀ afaaki kur'ana wàdìínú yàmúrù àfẹsọ̀ràn wàbúlídàánà. والدين يامر أقصارا وكل nígbà ọba di pé ẹ̀sìn tó di ìtọ́gba gbogbo ayé táwọn èèyàn tó máa sin nǹkan ní ìmọ̀lẹ́yìn ọlọ́run nígbà ńlá yóò sinmi. màtá àtàrà ó màtá lè kúrò àmì wá ìjà sáà mi. سجدوا بنعمة هذا دين إخوانا سجدوا بنعمة هذا دين إخوانا أدوتو سيانا أقوى sọ̀rọ̀ nu wọ sọ̀kan àwa náà ò sọ̀kan onímọ̀lẹ̀ tó ti sinmi o ó dìgbà àdìmúmọ̀ ìgangan táwọn táwọn sẹ̀mí pẹ̀lú dẹ̀ra ẹ̀sìn yìí lọ́mọ ìyá kan náà ńgbà ńlá yóò tó sinmi nítorí pé àlàkẹ́rù gbogbo ohun tí ń sòrè táwọn wá láyé fi adi inú alukóránù lọ́wà kódà wà má nà hajj yìí ìlànà alukóránù òun ló pe òrè fáyé wà ìdókòrò lè lò níyànà wà ó kóra. lòlùkọ́ wa mìnà gbogbo òfin táyé ń gbé ká tọ́ba tiẹ̀ ń rí nǹkan kan ṣe láyé dáa yíba tún níbi kọ́mọ́ wúlò mọ́nà ní ọba já ṣùgbọ́n alukur'an tá a jókòó ti di sẹ́síkìrù yàtúkọ́ màálí àyà mi forí kọ́ náà. ya والذكر يبقى مع الأيام فرقا Oní ọmọ sẹ́kù gbígbà bó ti wúlẹ̀ kọ́ máa yílura wọn tó kíṣe sí àwọn èèyàn kọ́ mọ́tò olórí ìṣesí kan ìrántí ọlọ́run ọmọ sẹ́kù. ọlọ́run wa dúpẹ́ fún ọ látara orí rẹ wa ọlọ́run wọlọ ọlọ́run kó bá síwájú ẹ̀dá ànábì Muhammad ẹ̀yin àsálàtù wa àtúnfi ọpẹ́ fọ́lọ́run látara àánú rẹ lórí wa ó tún ní aláǹfààní ìwọ̀nba àsìkò díẹ̀ tọ́lọ́ ni ó èyí tá a bá fi gbọ́ náà ọlọ́run wúlò fún wa. àtàwọn tá a gbọ́ mọ́sẹ̀lẹ́ burú fún o. ọlọ́run ò tí ì dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn mùnáfìkì. òun náà ní sọlọ ọlọ́run ní al lọ́kùnrin sọ bẹ́ẹ̀ lọ́kùnrin àti sọ̀fẹ́sẹ̀lú lóbìnrin. gbogbo òròyìn tí ọba pọ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin tó lọ tọkùnrin ní ọ̀kọ́ fi bẹ̀rẹ̀. ìjẹ́mù náà fìkì lọ́dọ̀ wa irinṣẹ́ ọ̀pọ̀ lọ́dọ̀ ọkùnrin tó lọ. ẹ wò gbà tí ọ fẹ́ pé ó lè ọkùnrin náà lọ́kọ́ pé. ọlọ́ni asáárì kú asáárì olèkùnrin olèbìnrin ṣùgbọ́n gbọ́ ọ̀fẹ́ pọ̀ ń dìná ọlọ́ni asáánì yàtù wàsáánì ó ń dìnábìnrin ìlọ́kọ́kọ́ pè torójú ọ̀nà rẹ̀ ti fún ọ ò lè rí ṣe ọwọ́ ẹ̀ kọ́kọ́rọ́ ẹ̀ ti kọ̀rọ̀rùn olóṣì. ó sì lọ́bù mí tí wọ́n domi gbóná lù ọ́ wọn ò sínà fún ọ wọn fẹ́ sí fún ọ ní èyí tó ti náà gbẹ̀kúlé wọlé tó ti sínà o ọfẹ́ sílẹ̀kùn ẹ̀ ní òní máa fi omi gbóná ọgbà lórí ẹ tí ọba fẹ́ sí lọ́lọ́run fi ní wà àzáàní yàtù kọ́kọ́rọ́ sìnà ọwọ́ obìnrin lọ́wà lọ́lọ́run fi ọkọ̀ pè wọ́n gbogbo òró olè wọ́n máa ń pobìnrin sí ni àwọn ọ̀gá gbéwìrì lọkùnrin ẹ̀ẹ̀kan fóbìnrin ń bẹ̀ ṣèṣì ni kì í wọ́pọ̀ ọbẹ̀ yẹn pé táwọn náà bá gbaṣẹ́ tán wọn á máa fẹ́ fi ìjà wọn ọ̀gá wọn lọ. olọ́lọ́run fi ibi tó bá ti di pé ti tàwọn ọkùnrin lọ́pọ̀ tọkùnrin náà kọ́ dà kọ́ ọ̀dọ̀ àwọn ọkùnrin ní nìfáàkù pọ̀ sí ojú èjì ẹ̀rì fáwọn obìnrin wọ́n máa ń gbà á tán ni ẹlẹ́dùn ni àwọn ni wọ́n pọ̀ lọ́dọ̀ àwọn alágbèéga ẹ̀mí tí wọ́n èé tètè fì báyìí wọ́n bá máa ń lọ èédú fún wọn wọ́n ti gbà pé oògùn ti ń sàwọn náà ni bọ́ sì wọ́n gbé yẹ̀wò báyìí pé àá. ṣé kí ni yìí ṣe kan ṣe nǹkan bí oṣù wà mẹ́ẹ̀ wọ́n ṣùgbọ́n wọn ẹ̀mí tí wọ́n tètè máa ń kọ́ sí tí wọ́n bá ti gbàgbọ́ kò sí tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́rọ́ ẹ̀ńtẹ́ kọ́ bá tí lómìnirin ọkùnrin ọba wa lọ́tún lẹ́lẹ̀ mọ́ rí yọ máa gbé yẹ̀wò pé ṣé kí ní ìlà lè jọyìn wọn là lè bá wọn ṣe ó wò ó ṣùgbọ́n obìnrin bàbá ti bọ́nú ẹ̀ ọba ọbẹ̀ gbénu kẹ́ ẹ tó rí yọ ẹ ṣiṣẹ́ bí ọba tún mẹ́mìlò míì lọ ọlọ́run ní alimúnábì múnà àwọn alimúnábì kọ́ọ̀tù àwọn sọ bẹ́ẹ̀ tèlú ọ̀jẹ̀ ńlẹ̀ sọ ìjẹ́ ńlẹ̀ eégún lọ́kùnrin àti lóbìnrin bàdùn mi ń bá di. ọlọ́run ní bí wọ́n bá ń sọ fún wa ànábì para wọn ara rẹ ara nínú ìjọ rẹ làwọn wà ọlọ́run ní mọ́jẹ wọn kàn ọ́. bàdùn mi bá di apá kan wọn ní sọ̀rí apá kan. wọ́n kàn lè máa bọ́ wọ́n jọ pé ara yín la ṣe. bádùn mi náà ròyìn wọn nínú suratu bakara níbẹ̀rẹ̀. ọlọ́run ní tí wọ́n bá rí wa ànábì wọ́n sọ pé iná máa kún. wàyídá kọ̀dọ̀ ìlà jẹ̀yà dín nìyí níbẹ̀rẹ̀ wà á bìhín mọ́rọ̀dún lọ́wọ́ mọ́rọ̀dún. ولهم عذاب بما كانوا يكذبون وإذا وإذا لقوا الذين آمنوا ọlọ́run ní tí wọ́n bá bá wọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ tí wọ́n bá bá wọn pàdé kọ́ọ̀lù àmàna ọlọ́run ní tí wọ́n máa wí ni pé àwa náà gbàgbọ́ ara yín ni wa ọlọ́run ní wo ìsara yín ẹ mọ́gbẹ̀tàn ìdá àkàláwò ìlà ṣàyàtì nìyí tọ́ba ku àwọn àtàwọn èṣù èèyàn nù wọn. kọ́ọ̀lù iná máa kùn iná máa nànú iná ṣáájú. kọ́ọ̀lù iná máa kùn ọlọ́run ní tí wọ́n máa sọ ni wípé ara yín la ṣe iná máa nánú mùsàzì òun. iná máa nánú mùsàzì òun náà. à ń a kàn fi àwọn eléwòn ṣe yẹ̀yẹ́ ni àmú wọn àti sọrọ yẹ̀yẹ́ náà ní lánàá náà kọ́ àti pòtọ́ wà àti ká máa mú nǹkan pa wà dání aṣọ tó fi ẹ̀sìn wí ń bẹ̀ pólójú tó lè fi bó o fi ń ṣàwàdà ní tíṣẹ̀rí ọjọ́ ọlọ́wọ́ọ́rọ́ ńjẹta ni anani bó ni ní jọ ọlọ́wọ́ọ́rọ́. ìnáwó náà ló mú tá wọ́n sọ wípé nánú mustasi wù nà àkànfìyín ṣe àǹfààwọn tí ṣe yẹ̀yẹ́ ni. Allahu yẹ sábì obìnrin. ọlọ́run ní fi wọ́n lẹ̀. èmi ọlọ́run ọba náà ń fi wọ́n ṣe yẹ̀yẹ́. àdúgbò olórí eléwọ̀n Láì ti bí ọdún tó ti pẹ́. àwọn míì nínú wọn làwọn àṣà rà. wọ́n gbà wípé kámọ́ tún pọ́lọ́hún ó fi ẹ́ fi yẹ̀yẹ́ bí pọ́lọ́hún ẹ̀ ṣe yẹ̀yẹ́ nígbà kílẹ̀ de ọ̀yí èdè kó o ní nǹkan ṣe wí aláwọ̀ yà sáájú bì í kílọ̀ àdú wọn lọ́wọ́ pé ìjà sí ìsìnzá yìí pé yọ san wọn lẹ́sàn yẹ̀yẹ́ wọn. aláwọ̀ yà bi bì í. lóbi ẹ ti yẹ̀yẹ́ nínú àpẹẹrẹ tí wọ́n nígbà ọlọ́run bá ní kí gbogbo èèyàn máa wà àlìjánà ọlọ́run náà dẹ mùnáfìkì lẹ́kẹ́ toro náà kírun ó ti gbogbo ẹ̀ yóò fi wípé àlìjánà ni nígbà ọba kù díẹ̀ tí ó wọ̀ lọ́lọ́run ó kó wọ ọyọ lórí ló wo òní ọ̀wọ́ àdá padà ìwọ náà bó ṣe ṣe yẹ̀yẹ́ alẹ́tọ́ ṣe láyé làwọn náà fi ọ́ nígbà fi lọ ọbẹ̀ òní wípé wọn ọlọ́run ní bá dùn mí bá apá kan wọn ìlọ̀rí apá kan. ẹ lè dápọ̀ mọ́rọ̀ míì tó ti ṣáájú kí wọ́n ní yáàlì fún nàbì láàyè ìnáwó ńlá mi kún. ọlọ́run ni wọ́n máa kọ́ lọ́n búra ìnáwó ńlá mi kún para yín làwọn. wàmáà ń mi. ọlọ́run sara yín torí wípé munafi kú na wálé munafi kọ́ tó bá dùn mẹ́mbà. ẹ wo kankan tọ́jọ́ ṣùgbọ́n lọ́wọ́ pé bá dùn èyí tọ́jọ́ wa ní ọlọ́run ní ọdún kòtún wàlimumi nù nà lè báyìí kú kò ní wá wù ú. ṣùgbọ́n síwájú ó ní wálímúmi náà múmínú náà wálímúmi náà tù báàdùn àwòlìyáwò bá dín kò sọ pé báàdùn mi bá dín kò sọ bẹ́ẹ̀. Àlèmùnáfikúnà wàlèmùnáfikọ́tù. Ikima tó wà ń bẹ̀, òun ni wípé mùnáfikì báàdù ń mi ń bá dín iṣẹ́ ọwọ́ kan náà ní bẹ lọ́wọ́ wọn ìdájọ́ kan náà ó sì ní ìdájọ́ wọn irú bó ṣe ìwọ tóbi tó nù ní páàkù fi dárìkìlà asfali nínà náà ṣùgbọ́n mú mi ní ọlọ́wọ́n sọ pé báàdù ń mi bá dín oníbàdùn ó àwòlìyáwò bá dín títí torí wípé wọn èsè kàṣe ń wà àwọn èsè kankan náà ló fi jẹ́ pé ibi tí kálukú wó dé sí lálìjánnà ọ̀jọ̀ra wọn dàrájáàtì àákànyìn náà wájú ṣùgbọ́n mùnàfì kí àti lọ́kùnrin àti lóbìnrin bá dùn mí bá nǹkan náà ni wọ́n líkùrú jìhìm ánìdí wọ́n ti jọ jáde kó ònú ẹ̀sìn.

yakibi duna èdè àwọn ẹ̀lẹ́ èdè kọ́wọ́ wọ́ sílẹ̀ báyìí ìyẹn ni wípé ìkọ̀yìn sógun ẹni ọwọ́ ẹ̀ báyìí alẹ̀ báyìí là á fi dàálé lọ́pẹ́ ká lójú ogun yakibi duna èdè àwọn wọn ti wọ́ kúkú ni wọ́n èé dojú kọ ẹ̀sìn kọ ìjà tàbí ìṣiṣẹ́ sójú ọ̀nà tọ́lọ́hún kó o sì tún ní pẹ̀wà yakibi duna alẹ̀ èdè àwọn tọ́ ọ lọ fi tú àṣíyàtá ní àlẹ́ So o fi kú wípé ọlọ́run níbò míì àwọn mùnàfìkì o lè rí dáadáa lọ́dọ̀ wọn àfi tó o bá jókòó tiẹ̀ tó ń parí tó ń ké ní ẹ lórí nígbà lé ọwọ́ wọn ó tó la ó bẹ̀rẹ̀ pé àrùn ni jákèbí dùn náà àìsí àwọn méjèèjì náà lálẹ́ tú pé àrùn ni ọwọ́ wọn èé là fún yàn. wàyà fi dùn náà di àwọn ọlọ́run ní wọ́n máa di ìwọ funfun ni. wọ́n gbàgbé ọlọ́run nẹ́tù lọ wọ́n gbàgbé ọlọ́run. nítorí wípé wọ́n gbé ìtọ́lọ́run ní kí wọ́n ó ṣe tọ́pa wọn láṣẹ wọ́n gbé jùlẹ̀ wọn ò dé. wọ́n gbàgbé ọlọ́run wọn náà ti yà wọ́n ọlọ́run náà gbàgbé wọn níbi dáadáa ṣùgbọ́n níbi aburú ọlọ́wọ́n gbàgbé wọn. ṣàgbénu kẹfẹ́ líle máa dùn fún ọlọ́ọ̀sì gbàgbé wa láti parí àwọn ọmọ gbáyé lọ níbi dáadáa ni ó. òun lẹ́lòmíì náà tí wọ́n bá sọ fún un wípé láyé dúkúlù ni màláyì kátù bẹ́ẹ̀ tán mọ̀lẹ́kọ̀ ni wọnú ilé kan bíi kẹ́lífún ọ̀túnra tájà bá wà ń bẹ̀ tàbáwòrán ẹlò ọpọlọ kẹfẹrí mi lè máa sọ pé ajá kò wọ́n lọ ra ajá òwò sì káwọ̀rán sínú ilé nígbà tí ní màlẹ́kà tí ó kọ iṣẹ́ kò ní wọ inú ilé tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ajá pásítọ̀ wò wọ́n mọ̀ sí ẹ̀rí kí wọ́n má bàa ṣe kí ni wọ́n má bàa kọ́ màlẹ́kà tí ò ní wọ bẹ̀ tó ní kẹ́ni tí ó mú kẹwàá ilé ẹ olóòní wọ̀ kèé sàwọn èyí tí wọ́n kọ́ ọ. ìta ń ọlọ́run ò ní í ṣe nǹkan kan rọ̀bì àti dùn ọ wà pẹ̀lú wa kódà ọba ń gun ajá lórí kọ́ gbájá láyà kódà kọ́ ọmọ bájá sùn wọ́n ní o àwọn ọ̀ràn kan ń bẹ wọ́n ṣe. àwọn ọlọ́run náà gbàgbé wọn iná ni mo náà fi kí náà iná ni mo náà fi kí náà ọlọ́lọ́wọ́ mùnàfìkì ọmọlùfàásìkúnà òkì ni wọ́n. wàhálà ọlọ́run ní mùnàfìkì náà wà ní mùnàfìkì. ọlọ́run ládéhùn tá ṣe fún lọ́kùnrin àti lóbìnrin. kò náà náà àdéhùn tá a ṣe fún wọn lọ́rùn ní náírà jahannam iná ni wọ́n dé sí. ibẹ̀ ni wọ́n máa gbé ìyá àti òwò ọlọ́ọ̀ni lọ́tọ́tíà olótùà. wàlánà ọmọ ńlá o. ọlọ́ọ̀ni torí tí wọ́n ṣe tí wọ́n ṣe sí sàkáàní àwọ̀ ọlọ́run ga. ìtọ́ yẹ ká fi tẹ̀sán wọn náà níná. àti òun ló tọ́ sí kèbèrí. wọ́n là lọ o wà láwọn àgbà òmùkì. ọlọ́run lẹ́mi ọlọ́run mo gbé ẹ̀jìnà síkẹ́ ìkẹ́ ọ̀nà làlìjẹ́ náà o ọlọ́run mo gbé síkẹ́ o ọlọ́run ìyà tí níyà àgbẹ̀gbà mi yẹn lè jẹ́ ara kìí ya na náà mùkímù ni ní máa ń ti ẹni tí ń jẹ báyìí ni báwo ẹ bá bó wọn tún bìmí sí i bàtà náà òdòlú dá ọlọ́run láti pé wọ́n pààrọ̀ àwọn míì fún torí ya òkú o ìyókù ò lọ́dọ̀ ẹ àwọn ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bò ó tún gbá mi tí àkó lọ́dọ̀ ẹ̀ ń gbà kankan. ọlọ́run má jẹ àyà o láyé má jẹ wá tàbí àmà má jẹ wá ẹja wọn àyà tó tẹ̀lé ọ̀ká wá padà abẹ lọ́la pẹ̀lú ọ̀dọ́ lọ. ọlọ́run ní ká ọlọ́run dàbí àwọn kan tó ṣáájú yín. àṣàdà mi ń gbóngbó wà tán. wọ́n lágbára wọ́n lágbára jù yín lọ. wà á ti fẹ́ràn àrùn àlá. wọ́n sì pọ̀ lówó wọ́n pọ̀ lọ́mọ. bàtàmùtà ń bí wọlé dè yín. wọ́n fi ẹ̀sìn tá fún wa kàláàkì him nàṣíbù hùm hàbùhùn mí nà dúnyá ìdá ìdá fún wọn ní ìgbádùn ayé wọn fi gbádùn wọ́n gbádùn ẹ̀ láyé. ẹ̀yin náà ń sáà fún yín nígbàdùn ti yín ẹ̀fí gbádùn láyé kàmọ́ sáńsá àlàdínà ní ọ̀pọ̀lọpọ̀. báwọn tó ṣáájú yín náà bí wọ́n ṣe gbádùn pẹ̀lú tiwọn náà. wàmúrí tó ń kálẹ̀ ní káàdùn. bàlágà kúránù. ọkùnrin. kàmọ́ sáńsá àlàdínà ní ọ̀pọ̀lọpọ̀. bi halakihim ẹwọ tí ń him tún dọ̀míru gáàdì onígbébọ̀ ń gbọ́dọ̀ bí oníwà kúntún èyí ò ní ẹ̀rọ pè ní fanu ilififan nínú lo dọ̀míru kan ká tún gbé bọ́ sínú dọ̀míru míì ntọ́wà nù nù ìdọ́jẹ́ mọ́tàwọ́ ọmọ akéwọ́ kálá bí yẹn sàgbárùkù ni. ṣùgbọ́n bẹ́ẹ̀ o lè kọ́ wà ní mahadu nasbi wọ́n bá sì wọ́ o lè kọ́ wà ní mahadu rọ́pù tí wọ́n máa jẹ́ kábàrù mọ́mútàdá kan tí ti parẹ́ ọlọ́wọ́n sọ àjọ lálọ́. wà á kó yìí tó ń kálá ní ìkàdù. ọlọ́run lẹ́yìn náà ó ti tún kálá ní ìkàdù ẹ̀yin náà ṣe bí wọ́n ti ń ṣe. ọlọ́ọ̀lọ́wọ̀n wọn ni iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé àti wọn bàjẹ́ wọ́n wò láàyè ọlọ́run sọ àjọ lánàá á padà sí bí àyà yẹn. alhamdulillahi rabbil alamin adúgbò ara ayé ìbọ́tò mi ara rojú kára caralho.